lórí àdúgbò ànábì yìí ọ̀sọ̀lọ́gbọ̀ ọ̀gára rẹ̀ ọ̀sọ̀dá nípa ẹ̀sìn àbí yìí dábì Islam. ọlọ́run ọba ó gbé ọlá fún púpọ̀ ó sì gbé ọlá fún àlèhùnmá rẹ̀ gbogbo àlèhùnmá ànábì lórí àwọn àlèhùnmá tó ti ṣáájú lọ àwọn ìjọ ìjọ ìjọ ìran ọmọ ènìyàn tó ti ṣáájú lọ àwọn tí àwa tá a kángun ayé yìí ta a tànàbì sallallahu alaihi tá a fi ń sin lọ́run ọlọ́run bá kẹwa kọjá ti gbogbo àwọn àwùjọ tó ti lọ. ńlọ fàtọ́lọ́run fi pa wá láṣẹ pé lè takúnú ńgbà tẹ ẹ bá mọ eléyìí níkẹẹ ẹ bá ti sílẹ̀ nígbà ẹ̀yin lẹ́wàá jẹ́ ẹni tí ó máa jẹ́rìí láwọn èèyàn lórí wípé nǹkan ìyẹn ni túmọ̀ ni pé bá wí nìyí ntọ́ àtẹ̀lẹ́ náà bá pa ń bẹ̀. bákan náà bá tún fẹ́ kí a máa dúpẹ́ pé a mùsùlùmí lọ́nà wo bìfín lè máa ó jábá àti fífi ntí ìbá sẹ̀sìn lẹ̀ ṣíṣe ntọ́lọ̀ ń pè lẹ́sìn àti fífi ntí kì í bá sara ẹ̀sìn Islam lẹ̀ ọ̀nà tá a lè gbà máa dúpẹ́ fájẹ mùsùlùmí nìyẹn. ọ̀gá ntí ọlọ́run bá pè lẹ́sìn oní àsọ́là ẹni tí kì í bá kírun kò jẹ́ nìkan tí máa dúpẹ́ fọlọ́ ẹni tí kì í bá kírun kò jẹ́ nìkan tí máa dúpẹ́ fọlọ́hún ọ̀gá ọ̀nà tá à ń gbà dúpẹ́ fọlọ́hún ní kákìmù kí la fi ń bẹ̀rẹ̀ ẹ̀rù náà nígbà tá a bá ka sóra alihamudulilayi rọ́bìl alami tá a bá tún bẹ̀rẹ̀ rákà kejì alihamudulilayi rọ́bìl alami akéwú sókè akéwú jẹ́jẹ́ alihamudulilayi rọ́bìl alami ẹ̀tọ́ wa jẹ́ pé inú rẹ̀ dùn láàyè rẹ̀ kò forí kalẹ̀ kò wọ́n mọ́tíláṣí láti jọ́sí fọlọ́hún òun náà wọ́n sọ pé ẹ bá mi dúpẹ́ pé ọlọ́run sí kódà kó fi ẹ̀sùn dá ní wákà kò sínú ẹ̀ tí ń dúpẹ́ fọlọ́run kò sínú ẹ̀ tí ń dúpẹ́ fọlọ́run ọ̀gá ọ̀nà tá a gbà dúpẹ́ fọlọ́run òun ni ká kírun o torí pé wọ́n lè bí lẹ́rìí irun ni òpó ẹ̀sìn Islam tá a bá rí irun a lè bá ẹ̀sìn lọ́dọ̀ èèyàn tírun bá dúró tírun bá dúró tọ́ a lè bá pálapàla míì lọ́dún èèyàn tí ò gbé kó nù islam táàtì mọ̀ pé mùsùlùmí ni àmọ́ kò sí nǹkan míì téèyàn lè máa ṣe nínú islam tí ò bá ti kírun kì í ṣe muslim ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn sòtú ìrun bá ti ẹni tí ìrun bá ti jábọ́ fún ẹ̀yin lẹ ń pè ní muslim kì í ṣe muslim ẹni tí ìrun bá ti jábọ́ fún lọ́wọ́ ẹ̀ kì í ṣe muslim àfikàbí mú látara ilé ẹlẹ́ẹ̀kejì ó ní ká máa yọ zaka nítorí pé zaka azakatu oore wà ń bẹ níbi ká máa ṣe ẹ̀dá ọlọ́run lóore ká máa ṣe ẹrú ọlọ́run bíi tiwa láàánú ká sì mọ́ kúrò níbi ahun tí múni jẹni àbùkù ẹni ẹ̀tẹ́ lọ́dọ̀ àwọn ẹrú sìn ọlọ́run nígbà tó lọ́wọ́ bá béèrè ìwọ tiẹ̀ lọ́dọ̀ wa wípé ẹ ṣe sọ́lá ẹni tí ò bá ṣe sọ́lá kì í ṣẹni ọlọ́run ẹni tí ò kírun tí ò ṣe sọ́lá kì í ṣẹni ọlọ́run ẹni tí kò bá sì yọ zaka kì í ṣẹni ọlọ́run ṣùgbọ́n náà kọ́ nígbà zaka lọ́wọ́ wa àwọn èèyàn láàfún ṣùgbọ́n ìrun àsọ̀lá tá à ń ṣe èèyàn kọ́ là ń fún un ara wa la ní fúnra ara wa bá fẹ́ jẹ́rẹ̀ láyé àtàlọ́lù kìí àmì ọ̀nà méjèèjì yẹn mímú wọ ti Allah wá lẹ́yìn náà mímú oriba bá ẹ̀dá ọba ọ̀nà méjèèjì yẹn là ń gbà sin ọlọ́run ẹni tá a wá ní ká mú n'inu bá ká dùn nínú sẹ́mà pé kò tún yẹ ká tún mọ́ ọmú bànújẹ́ bá kó tún jẹ́ náà látún jẹ́ tuntun náà ló fi jẹ́ pé bí ti pa láti pé ẹ̀sìn ẹ má ṣẹ̀mí bó fi pa pé dáadáa sáwọn èèyàn níbi yíyọ zaka torí pé tí yíyọ zaka ó sọ́ọ̀fù ọ̀pọ̀lọpọ̀ bùkátà ọmọ èèyàn ẹ̀dá fún ní zaka ó máa ń tó kànú bùkátà ẹni tó lówó gangan tí èdè kò ń fẹ́ yọ zaka fún yàn òun gan máa ń ni bóúnjẹ ló fẹ́ jẹ ni bí ní àjò ló lọ ni bí ẹ̀kọ́ ló fẹ́ náwó yẹn ni bẹ́ẹ̀ náà lente ẹ bá yọ zakaatu fún òun náà máa bùkátà tó wọn fi gbọ́. nídìí eléyìí ẹni tó bá rá irun tó bá ti tí ò tí ò láti wá gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ àbí kò ó ti ẹ̀ pátì pátápátá ó ti rá ìsìn ọlọ́run láre ẹni ẹ̀wù tó bá sì rá zakaatu láre òun náà ti ṣe aburú tó ga sí àwọn ẹrú ọlọ́run. nípa kíkó wọn sínú ìyọnu ẹni tó bá yọ zaka yóò sì tún mọ láǹfààní àti máa ṣàwọn ọ̀tọrẹ àánú míì nígbà tó ṣe ìta paláṣẹ rẹ̀ tó bá lè mọ lára eléyìí ó tají láti máa ṣe àwọn ọ̀tọrẹ àánú míì tó jẹ́ ènì tàbí èlé tí èsì pé dandangan ọlọ́run bá paláṣẹ rẹ̀ lẹ́yìn náà òun ni dídìrọ̀ mọ́ okùn ẹ̀sìn ọlọ́run bá pátápátá níbi gbígbára lọ́lọ́run ìmọ̀ wá àlọ́ ní olùrànlọ́wọ́ wa láì ní wárànlọ́wọ́ síbòmíì tó yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run níbi pé à ń wá àbá fẹ́ ti ìnira sẹ́yìn àwọn ọ̀nà táwọn gbà dúpẹ́ fọlọ́run balẹ̀ lé eléyìí là ń pè ní àtàwáhìd ìmọ̀ ọlọ́run lọ́kan tí ẹbọ nínú ó ní ẹ̀sìn tó dúró tọ́ tá a lè sọ Ona náà làdìsọ́kàn tó má kanga tàbí ń sin ọlọ́run nítorí pé ẹ̀sìn Islam ó kó àwọn nǹkan wọ̀nyí sínú alákọ̀ọ́kọ́ àlẹ́ àkéédásù tẹ̀lé ìmà àdìsọ́kàn tí èmi jò ní wọ̀bẹ̀ kó tó di pé a fara ṣiṣẹ́ àdìsọ́kàn ló máa ń ṣáájú yẹn náà ní gbogbo ẹlòmíì tó ṣe nǹkan míì tí èsì Islam lòdì sọ́kàn òun lológun olóró oníṣàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ẹlòmíì tí wọn ò sí Islam Yahudi ni nasọ́rọ́ ni nàjúùsì ni sọ́bíà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan kan náà ni wọ́n di sọ́kàn tóbi jẹ́ pé ńgbà táwọn náà bá sọ pé àwọn fẹ́ ṣèjọsìn kì í ṣe inú mọ́ṣáláṣí ni wọ́n gbà lọ tí ọmọlẹ́yìn anabi sallallahu alaihi wasallam bá fẹ́ ṣèjọsìn tó jẹ́ sọ̀lá ìlú mọ́ṣáláṣí ni ó lọ. àdìsọ́kàn náà ló ń bẹ fáwọn èèyàn bẹ́ẹ̀ tóbi jẹ́ pé àwọn náà ń sin nǹkan táwọn rò kó tọ́ lẹ́yìn náà ó ní ìfarasin ọlọ́run torí pé ẹ̀sìn ò parí síbi káàdì sọ́kàn ẹlẹ́ẹ̀kẹta ọ̀làṣẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n yín ṣe mùsùlùmí ni wọ́n yọ àwọn ìtókù ikú yàtọ̀ sáàdì ọkàn nìkan ìyàtọ̀ tí ń bẹ láàrin Islam àti tí kìí ṣe Islam nìyẹn gbogbo wọn àtàwa làjọ lábì ọkàn tá a fi ń darí lọ ibìkan bá a fẹ́ lọ ṣèjọsìn lẹ́yìn àjọ ọkàn ó kó al-ibadatu sahiha káwá fara ṣẹ̀sìn àwa ló hàn lójú gbogbo onílàákàyè láyé bá ń fara ṣẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn pè lẹ́sìn kì í ṣẹ̀sìn ní ìfaraṣe tẹ bá wo àwọn tó bẹ́ igi wọ́n dó wọ́n ti di nǹkan kan sọ́kàn àjẹ́ ọkàn nìkan kan ò rí ìgbà tó di bá fara ṣiṣẹ́ ló di táwọn ló di níta mọ̀ pé àtẹ̀ntẹ́ lágbájá di ọkàn nì tó wá gbẹ́ igi àbókúta àbírin tó wá gbẹ́ léèrè tó wá bẹ̀rẹ̀ sí kí tó bẹ̀rẹ̀ sí dọ̀bálẹ̀ fún àbí ẹni tó bẹ̀rẹ̀ sí kúnlẹ̀ fún àbẹ́ni tí ń pe orúkọ ẹ̀ àbí jó àtìlù lọ́nà mi tó sì jẹ́ pé nínú ilé ìjọsìn ni àwọn kan wọ̀nyẹn jẹ́ ká mọ̀ wípé ṣé ara iṣẹ́ tá à ń fara ṣe yìí sójọ ìjọsìn sójọ ìjọsìn ẹ̀rí kọ́ lọ́wọ́n bá sọ fún ọ pé wàá lẹ́yìn mọ̀sájìlẹ̀ ńlá ọ̀là àtẹ́dùn máa lọ àhàdá àyíká àti ń jọ́sìn fọlọ́run ti ṣe masjid ọlọ́run nìkan la máa jọ́sìn fún bẹ́ẹ̀ ẹ má mú nǹkan mí ìpàkọ́mọ́ ọlọ́run bá ń bẹ̀ o lẹ́yìn náà ni al-awamir àwọn àṣẹ tọ́lọ́wọ́n bá pa wá àwọn èèyàn míì ó sọ wípé bó ti wọ àwọn nítorí àwọn làwọn lè jẹ aṣọ tó wọ àwọn làwọn lè wọ ìrìn tó wọ àwọn wọ àwọn làwọn lè rìn ìran tó wọ àwọn làwọn lè wò ṣùgbọ́n lọ́dọ̀ tàwa àṣẹ wà lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́yìn àdìsọ́kàn kìí ṣe ń tí a láìkì nìkan la lè jẹ nǹkan míì náà wà tó jẹ́ pé tí ìbá ti kọ́ lọ́ọ̀ ní ẹ má jẹ àbí ẹ má mu àbá láìkẹ́ àbá sì máa mú tẹ́ bá ṣàkíyèsí ẹ̀ dáadáa torí pé nǹkan táwọn èèyàn ń mu tọ́lọ́wọ́n bá sọ pé ẹ má mu yìí kò dáa kì í ṣe pé poison ni kì í ṣe pé ó jẹ́ pé torí pé ó jẹ́ poison torí wọ́n mú wọn kú wọ́n ń sẹ̀mí lọ wọ́n ń wọlé wọ́n ń jáde kí ló fàtà òfin mú àwọn ẹlòmíì ò ka àṣẹ kún ẹ̀sìn ipe ọlọ́mọ pọ̀pẹ́lẹ́ ìdá ọlọ́mọ pọ̀pẹ́lẹ́ ìdá àfi táwọn bá láìkì àti tí wọn ò láìkì lẹ́yìn àjọ sọ́kàn ẹlẹ́ẹ̀kẹrin òun ni ìwà ìwà òun náà mọ̀ jẹyọ lábẹ́ àdìsọ́kàn ńlá fi ṣe kótóbà kan tá a bá gbàgbé pé ntí wò fẹ́ má fi lọ̀yàn ọ̀nà tí wọ́n gbà mọ́ jọ́ọ̀jì ara ẹ̀ kó tó lè hùwà ṣé tí mo fẹ́ sọ fún un ṣé tí wọ́n bá sọ fún mi yóò dùn mọ́ mi ṣé tí mo fẹ́ ṣe fún un ṣé tí wọ́n bá ṣe fún mi yóò dùn mọ́ mi tó bá wá jẹ́ pé yóò dùn mọ́ wọ tí wọ́n bá ṣe fún ọ tí kò sì ní dùn mọ́ tí wọ́n bá ṣe fún gan kò lẹ́tọ̀ọ́ kó ṣe pèlèta sí wípé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tá a bá gbé sórí òṣùwọ̀n a rí wípé ìkọlùkọgba ọmọ èèyàn síra wọn ní ti àìdá ní ti bínú ní tọ̀tá yóò mọ̀ níwọ̀n mẹ́rẹ̀ẹ̀rin yẹn la wà lórí ẹ̀sìn nípa ẹ̀ a sì wà lórí gbogbo ohun tí ó ta ko àdìọ́kàn tó lálàáfíà nínú àdìọ́kàn tó burú gbogbo ẹ̀ náà ló jẹ́sìn fún wa kí ti pé ká di dáadáa sọ́kàn láti sin Allah ká tún wá di nǹkan míì tó burú sọ́kàn kì í pé ká ní àgbọ́yé pé ó yẹ ká jọ́sìn fún Allah ká fara fèsì ká tún wá fi jọ́sìn fún nǹkan míì kì í pé ká lágbọ́yé wípé à ń mú àfẹ́tọ́ lọ́hùn ṣe àwọn míì náà tún pa wá láṣẹ tó takotọ́ lọ́hùn àtúntẹ̀lé eléyìí jáì bí máa para wọn rẹ ni ẹ̀sìn kì í sì gbélẹ̀ níbi tá a bá ti rí àmúlùmọ́là èèyàn ní bẹ́ẹ̀ sì ń bẹ̀ mọ́ ni ihun tó burú gangan ni ó sẹ́kùnlẹ̀ tí ó máa lórí pa. bákan náà tẹ́ ẹ bá fẹ́ máa bí oore ọlọ́run bá ti tó lórí wa àwọn tí ó sì islam ní kẹwò ní gbogbo àgbáńlá ayé pátápátá ó yà mí lẹ́nu púpọ̀ fẹ́ni tí àdìọ́kàn ẹ̀ fúyẹ́ ń ṣe èméjì nípa islam à ń bẹ lọ́hùn àtàwa àti gbogbo ẹni tó ti gba islam ká má fi èméjì sí lọ́hùn ká má bàa wá kú sórí èméjì torí ìyẹn náà ṣe islam. èèyàn kàn ṣe bí aláìsí ni lọ́lọ́ọ̀ fi pawọ́ láti ẹnu sọ́rọ̀ àti sọ́ọ̀tù bàkàrà ní ọ̀yà kan pé ẹ̀wọ̀nú ẹ̀sìn orúkọ ló fi sílímì káfà tàpá tìtàn ti gbogbo ara yín tọkàn tọkàn taratara kì í sọkàn nìkan taratara gbogbo tọ́lọ̀ ń dá fún wa pátápátá ìròrí wa gan ìsìláàmù tí ìròrí kan bá ń bọ̀ tó bá ti ẹ̀ ti mọ̀ kò ní wọnú ọpọlọ tọpọlọ yóò fi rẹ̀ sísè tó fi tá dànù ìròrí tẹ gbélé ipò bá ìsìláàmù mu. kí ti pàmò nǹkan gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn. ẹ rí wípé ẹni tí ò ṣe Islam yóò tẹ̀gbẹ́tẹ̀ náà yóò tẹ̀gbẹ́tẹ̀ náà o nínú àdìsọ́kàn yóò tẹ̀gbẹ́tẹ̀ náà nínú àwọn kan mẹ́rin tá a dákọ yẹn yóò tẹ̀gbẹ́tẹ̀ ọ̀nà tàbí kó ń rí mọ́nú gbẹ gan pátápátá gẹ́gẹ́ bí àpèjúwe tá a mú wá ṣáájú. ẹlòmíín sin dáàbà oúnjọ́sìn fún dáàbà ńlọlọ́wọ̀n ẹ̀ ẹlòmíín sin ìyẹn ẹgbẹ́ rẹ̀ tá a dáàbà ti dẹ́hùn náà ẹlòmíín sin màláìkà bàbá tẹ̀ ń sọ pé màláìkà àbá nàbí ọlọ́run làwọn kan ń sìn àwọn tó tóbi inú ẹ̀dẹ̀ ọlọ́run igi ìdáná àwọn kan ń sìn òkúta akọ àwọn kan ń sìn. omi tá à ń mu àwọn kan ń sìn àwọn nǹkan yẹn sì fojú hàn kì í séèyàn méjì mẹ́ta láwùjọ tá a wà àwọn náà pé thousand wọn pé million kì í ṣe nǹkan tó fúyẹ́ tá a sọ pé ṣe bí àwọn èèyàn péréte ni rárá o wọ́pọ̀ nídìí kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n pè ní mùsùlùmí ni wọ́n ń jọ́sìn fáwọn kan tá à ń sọ yìí. lẹ́yìn náà ìwà ńkọ́ ìhùwàsí ńkọ́ ló jẹ́ pé ẹni tó bá jẹ́ mùsùlùmí náà tí ò gbọ́ lọ́wọ́ bá lódodo tó náà wà ní oyè méjì apá ọ̀dọ̀ àwọn tí ì ṣe ẹni tó gbàgbọ́ yé ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ pé kò síwà tí wọn ò lè hù kò sára tí wọn ò lè fira wọn dá kò sọ́tẹ̀ tí wọn ò lè tì kò sábò tí wọn ò lè ṣe nínú ẹ̀ náà lẹni tó pé rẹ̀ mùsùlùmí ẹ̀ ní bá rẹ̀ torí pé àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ṣiṣẹ́ tọ wájú láwùjọ fòrò náà kàmá káfàrú fàtàkùrú náà sàwà wọ́n ti ṣiṣẹ́ tọ kẹ́sìn ẹ̀ tó lóun fẹ́ rojú rí ọlọ́run bàjẹ́ mọ́ lọ́wọ́ àti wá ẹ̀ wọ́n sì ti àchífù dáadáa àfẹ́tọ́ lọ́run bá là ìdí yẹn tó fi pé ara ẹ̀ ti ń kírun bí wọn náà ní ó hùwà ẹ má sọ pé olè ya ẹja jíwó ẹja jalè ẹjẹ káwọn pààyàn oníṣọ pé ah, tó gbogbo ìgbọ́tàǹde sáwọn tí ń sẹ̀mí láwùjọ àwọn èèyàn kan náà àwọn táàjọ ń gbá yìí náà ni ẹnìkan ròyìn ìdigunjalè tó wáyé ní ọ̀fà ó ní tó bá ti pé wọ́ọ̀ ni wọ́n ti clear oníkòjù bẹ́ẹ̀ náà lọ tó wáyé pé ogun ló bẹ̀rẹ̀ oníwàlá oníkòjù bẹ́ẹ̀ náà lọ ó kò ní pé àwọn kan kàn ju ó kò lákọ̀ọ́ àbí wọ́n jí nǹkan irú ẹ̀ náà ní tún ṣẹlẹ̀ lógun ọ̀sọ́ ìṣáájú tí o ti tí o bóyá o ti jọdún kan lọ ni tó yẹ pé báǹkì mẹ́ta ni wọ́n fi láàrin bíi wákàtí kan àbọ̀ sí méjì pé ẹni tó bá tó bẹ́ẹ̀ kó jáde. ọlọ́run ló mọ iye ẹ̀mí tó ṣòfò tí ò wà ní wà nù táǹkì wà nù báǹkì kò wà níta báǹkì kò wà lẹ́yìn kò lè báǹkì ẹnu pé káfẹ́ kọ́kọ́ pa owó ọmọ ádámọ̀ tá a bá ń rí lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ẹ́ náà káwọn tó débi táwọn ti gbowó wọn lọ́nà ọmọ ẹ̀mí tó ṣòfò látara bẹ́ẹ̀ àwọn yẹn wọn mọ̀ ṣe pé mọ̀láyíkà sọ̀kà láti sánà wá jagun ọmọ adámọ̀ bíi ti bàbá iná mọ̀ àmọ́ bẹ́ẹ̀ tán bí sínú ìsìlámù bẹ́ẹ̀ àti inú ẹ̀sìn míì ìyẹn la fi ń sọ wípé ẹni yòówù tóun náà bá bá rẹ̀ lẹ́ni tóun náà wọ mọ́sálásí lọ jọ́sìn fọlọ́n àmọ́ kò ní àdìsọ́kàn tí gbogbo àwọn nǹkan tá a sọ yóò tẹ̀lé yóò bá rẹ̀ níbi tí ẹni tí ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ rárá rárá tó bá rẹ̀ tí ó sì ní mùsùlùmí lọ́dọ̀ náà. àbí ìròyìn kan ẹnìkan sọ fún wa pé tó bá yẹ pé ìjọba nàìjíríà bá gbé ìròyìn tí boko haram fi ojú sójà rí ẹnìkan ò ní tiẹ̀ nígbàgbọ́ pé ìfọ̀kànbalẹ̀ kan bẹ fún mọ́ kódà ẹlòmíín lè máa gbẹ́ sàárè fún rẹ̀ pé tó àlùkìyàmọ̀ wá yá níbi tí sójà ti ń fi eré gè tí boko haram wọ báràkì gan lọ wọ́n sì lọ gba gbọǹkà tí sójà fi ń jà oníṣùgbọ́n ròyìn nàìjíríà ò ní gbé yẹn ẹnìkan sọ fún mi pé ọ̀rẹ́ òun kan tó jẹ́ sójà tó jẹ́ àmì tó sì jẹ́ àmì lọ́wọ́lọ́wọ́ báyìí tá a fi ń sọ̀rọ̀ yìí ó ló sọ wípé òun gan ń dá òtò ara òun bó ti ń sọ̀rọ̀ yìí o torí òun mọ̀ bóyá òkú ló ń sọ̀rọ̀ èyí tó ti ó níbi táwọn wà ní tòun jọ náà lọ́hùn ó nìkan gbogbo àwọn tó kù táwọn jọ wọ sọ wọn bọ́ sálùkì ni ó wàá mọ bóun ṣe yè kódà òun ara àwọn bóun ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gan pé kó mọ̀ jẹ́ kó lòun gan ti kú. àwọn ìran ọmọ èèyàn kan náà nìyẹn o ọmọ adámọ̀ ni wọn ò pé mọ̀láìka sọ̀kalẹ̀ tí a bá ti di tá a bá ti yọ àdìsọ́kàn pa afẹ́ sin ọlọ́run kúrò kò sí ń tára ìwúlò fún mọ́ wàláì làárín kò sí ń tára ìwúlò fún mọ́ èèyàn ó kàn máa sin lọ́run yẹ́súyẹ́sú ni bọ́lá ti sọ ní sọ́kàn hajj ayé àkọkànlá nígbà tí nǹkan míì bá dé tí ó rọ ẹ tí ó rọ ẹ̀yàn dànù kó nu ẹ̀sìn yẹn yóò rọ̀ dànù pátápátá ni kò ní bá rẹ̀ ń bẹ́ẹ̀ gbogbo dáná bá fi lọ ní ó gbà ẹnìkan sọ fún mi lóru òru tèní ìyẹn ni pé láàlẹ́ àná wípé òun dúpẹ́ fọlọ́hún ìwọ̀nba abi tí islam yé òun dé ó ní à ń jẹun bóun ṣe wáyé o ẹni tó ti ní dìgírì tó tún ti ní mástà kò sí iṣẹ́ onígbòǹba ní kóun wá máa wá ka iye ọ̀nà tí wọ́n ti fi lọ òun tóun sọ pé kò bá islam mu tóun sì bójú wo àwọn bí irú òun táwọn náà lẹ́kọ̀ọ́ bíi tòun tí wọ́n ti lọ àwọn ibi tóun ò lọ torí pé ọlọ́run ọ̀rọ̀ ọ̀fẹ́ ọlọ́run dúpẹ́ fọlọ́run o àwọn ti gbà fáwọn ń jayé lọ báyìí ṣùgbọ́n òun lòun wà bóun ti wà yìí ó ló dáa ká máa nípìnlẹ̀ o ó dáa ká máa nípìnlẹ̀ o ìtọ́ bá débẹ̀ ni pé ibi tá a ti ń katẹ́ra tawhid òun náà làdìsọ́kàn fúnra wa tí ìgbà ti ráàyè lọ ẹ máa ká wọn lára púpọ̀. pé torí àwọn àǹfààní wà kan yi o kò sí kò sí kò sí àǹfààní kan níbi pé o kírun àbọ̀gbàwẹ̀ àbí mo hajj láì títà òhìd kò sáǹfààní bẹ̀ wà láì làbí ẹ̀yin náà lè tọ́ka wọ́n bá mẹ́lò àti èmi gán ara mi rí àwọn nínú àwọn aláwo mo rẹ́ni tó fẹ́yìn mẹ́ka sẹ́nu lẹ́kọ̀ọ́ wọ́n sì jáde lọ́sàn gan pẹ̀lú bí wọ́n ti máa rọ́sọ yẹn pẹ̀lú ohun tí wọ́n máa wú tí wọ́n bá ń lọ lọ́sàn kí wọ́n tó wọ́ lọ síwájú wọn ti pọ̀ tó nísàlẹ̀ kó èyí tó sojú èmi gan nìyẹn kódà ẹlòmíì tún pe ẹlòmíì tún pe ẹnìkan pé alájí ẹ̀yìn dà tí wọ́n tún fẹ́ tátún wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀gbà eléyìí náà tún fi hájù kí ló fà á iṣẹ́ àfaraṣe ni wọ́n pè ní ìsìláàmù ń ti wọn kò sí àkídà ń bẹ́ẹ̀ àṣedànù nìyẹn àṣedànù nìyẹn wọn tuntun fi wọn tó fi bọ̀ lórí ilẹ̀ ayé fáwọn ẹ̀dá ọlọ́run bá tó kù irú wọn bí wọ́n ṣe fi hàn yẹn àgbọ̀dọ̀ sí wọn àfi tó bá jẹ́ kó dára lójú pé wọ́n ti túbà ẹni tá a sèkú ẹ̀ sórí iṣẹ́ mùsùlùmí tá a fi lánà mùsùlùmí lẹ́yìn tó jẹ́ pé ní tó hàn sí wa ni pé mùsùlùmí ni àmọ́ kọ̀ọ̀kọ́ ẹ ọlọ́run kan ló mọ̀ ṣùgbọ́n ẹni tó ti fi hàn pé òun ṣe mùsùlùmí láyé tó kàn ń ṣe bíi mùsùlùmí àní sìnkú ẹ o mo sì ní sísọ orí tẹ mùsùlùmí orí tẹ mùsùlùmí ṣé kò yẹ ká mọ orí tọ́lọ̀ ń ṣe fún wa nígbà tá a rí báwọn èèyàn fi ọmọ báwọn èèyàn ti ṣe fi ọmọ lọ́àbí wọn ráre tán ṣe tí wọ́n ti bàjẹ́ láyé ń bí tí wọ́n bàjẹ́ pátápátá láyé ń bí lọ́kùnrin àti lóbìnrin tó jẹ́ pé táwọn èèyàn bá fẹ́ fẹ́yàwó ní ìsìn wọ́n ti mọ ẹlòmíín ó sẹ̀ mọ́ bóbìnrin ti pọ̀ tóun àwọn èèyàn ń dààmú láti fẹ́yàwó torí pé wọ́n fẹ́ fẹ́ èèyàn gidi wọn fẹ́ fẹ́ àdánwò wọ́n sì mọ̀ pé aládánwò wọn ló pọ̀ jù táwọn jọrin lórí ilẹ̀ níwàá kò síbi pé ẹ bá ń wọ́n mọ́ rí omi ìdí sọ pé ẹ bá ń wọ́n mọ́ rí tóun gan kì í ṣe muslim kì í ṣe pé ń wá ẹtí kírun ṣùgbọ́n àwọn dábàá wa yẹn tí àwọn ìhòòhò wọn bẹ́ ń ta wọ́n tún para mọ́ ju àwọn ádámọ̀ mi lọ àwọn ẹranko tí ó jẹ́ pé ọlọ́run ò fún ní ìrù tó tóbi láti bo ìdí wọn tó jẹ́ pé bó ti wọ ọlọ́run ọlọ́run bá dá wọn àṣírí wọn tún bò ju tọmọ ádámà lọ làwọn yẹn fi máa dààmú láti fẹ́ bìnrin rẹ̀ láti róbìnrin rẹ̀ fẹ́. bákan náà ó ní pé àwùjọ tí ò ní islam kò sí fọkànbalẹ̀ ń bẹ ìsìnlá ló fi amni jálu jálu bọ́ọ̀lù gini àwùjọ bọ́ọ̀lù gini àwùjọ hílàhílo tí ò ní sísìnmi ń bẹ tí mùsíbà kan bá lọ omi ti dé ó ti ń kalẹ̀ fún kí ni ó fà àìsí islam náà ni ẹnìkan mo fi ṣàpèjúwe fún yín yẹn ó ní ẹ eh, àǹtí òun kan sọ wípé ẹjẹ fi ilé ilẹ̀ ilé náà ti ya wèrè eh, ó lo slang kan ó ní ìròrí tàbílíìgì nímọ̀ nbẹ lọ́pọlọ rẹ̀ ìyẹn ni pé ẹni tó bá ti fẹ́ ṣe Islam lódodo kì í dókọ ẹ̀ mọ́ ó kọ mìíràn lókù tí ó máa jẹ́ oníkan wọn ti tẹ́ ń bí orin wọn á sọ fún pé à irú tí wọ́n ṣe yẹn ẹnìkan rí fáyìn níbi orí ìsìláàmù òye tẹ́lẹ̀ tó fi débẹ̀ mo sì wà pẹ̀lú tán lánàá ní ilé àjò tí mo lọ níbi prógámù tá a lọ mo wà mẹ́ pẹ̀lú mẹ́ta ó ń tàn wà mẹ́ ọ̀gá sì ni ó ní kò sẹ́ni tí ó bìlíìfù kó ń ti yí lórí nígbà tó ń rí fáyìn òun ò sì ní nǹkan kan tó ń fẹ́ ṣe nígbà tó ń fi rí fáyìn òun kàn wò pé òun ò ní nǹkan kan míì tó ń fẹ́ fi dìfẹ́ǹdì ẹ̀ tó òdodo eléyìí ti clear bíbí inú ọlọ́run bá wà nbẹ ọ̀gá ni ó kàn rí fáìn náà lẹ́yìn ọ̀rẹ́ yìí ló tẹ̀ wá rówó díẹ̀ ní wá ń sin ẹja ọ̀gá ni ọlọ́kọ̀ tiẹ̀ ọlọ́kọ̀ bí iṣẹ́ tí ì bá ṣe pé afa ọlọ́wọ́ àmà sálà ọlọ́run ti ṣàforíjì ní tó bá ti kọjá lọ ńgbà tí títú bá òdodo bá dé. kódà tó bá jẹ́ pé ó rí nǹkan kan dáadáa mẹ́lẹ̀ lára owó tó rí bẹ́ẹ̀ ìbá dispose ẹ̀ ìbá condemn ẹ̀ pátápátá ìbẹ̀rẹ̀ lómi ti ń sọ wípé gbogbo ọ̀nà tó bá yọ lòun wá wọ́n ń pààyàn lẹ́kún bò mí níbi bísínẹ́sì mi ẹlòmíì tẹ̀ ń gbà sẹ́yìn wàláhìlà lórílẹ̀‐èdè tí èsè pé kò mọ̀ tẹ́lẹ̀ tí èsè pé gbà tó débẹ̀ sani wọ́n tó sọ pé táwọn ń ṣe ni ọ̀ náà bá sọ pé àrùn títẹ̀ nìkan bá bàjẹ́ tẹ̀nìkan ò lè dà ẹ sọ mùsùlùmí òdodo tí ń tẹ̀lé súnà nàbì sàlám tí ó ṣe dẹ̀ wàláì kò sí bó làwùjọ sí nítorí tàbá ní islam tí èsè islam táwọn èèyàn ń fẹ́ lọ́dọ̀ ara wọn islam tọ́lọ́run là ń júwe o ló fi jẹ́ pé tẹ́ ẹ bá bá mùsùlùmí di àwọn kàtà ń sọ yìí àwọn tó pè ní mùsùlùmí ni kìí sàwọn tó ń ṣe islam tọ́lọ̀ ìyàtọ̀ tó wà mẹ́nìyẹn ní sì ti agbájá náà aláàjì bá ṣègbè mùsùlùmí lòun náà ẹ ó pe bẹ́ẹ̀ ó pọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ní bẹ́ẹ̀ nìkan tó gbàgbọ́ yẹ súnà tá à ń pèpè sí i níbi irú àwọn àṣìṣe yẹn ní ó fà ló jẹ́ pé ó yẹ ká kọ́ wọ́n rìn bá a ṣe jọ wà láyé títí tá a ti wà lójọ́ náà lọ́wọ́ balẹ̀ kọ́lọ̀ kó ṣe lọ́rùn bẹ́ẹ̀ fún wa gbogbo ohun tí sùnà wá ṣe lọ́sọ̀ fáwọn èèyàn ni wọ́n rẹ́dì láti fi ṣèjọ́sìn ẹ wá wo kéta tó lágbára dípò káwọn èèyàn bọ́ sínú islam bá a ti islam ṣe ni wọ́n ń sánà allah akbar ẹ dákun kí ló burú tó báyìí náà nínú pé ká máa rìn òfò ta ló ké síjọba ta ló ké síjọba àpapọ̀ ta ló ké síjọba aládàáni abẹ́mọ̀ báwọn kan wà tíjọba àpapọ̀ ń lò níbi pé ntáwọn ìhò táwọn èèyàn ń rìn ti burú jù o ìjọba ti federal àti state òun náà nípa ti ń kó àwọn èèyàn kọ̀ọ̀kan náà láàrin ìlú wọn dákẹ́ pé ah ah subhanallah ànímọ̀ró obìnrin kan ó rí obìnrin kan ẹgbẹ́ kò sí aṣọ lára obìnrin yẹn àdìsí ànábì tá a máa kà sallallahu alaihi wasallam nípa pé sinfani min ahli nar àwọn èèyàn méjì kan ọmọ náà ni wọ́n èmi ò tí ì rí wọn lásìkò tẹ́mi ń sẹ̀mí ìṣùgbọ́n mọ̀ ọ̀bẹ káyé tó tán ẹnìkan nínú wọn ni àwọn obìnrin tó yẹ pásọ ń bẹ lára wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ìhòòhò ni wọ́n sì wà obìnrin yẹn wá lanu bó sì rí ẹni yẹn tó yọ ó sì tún wá jẹ́ ní tó lára kò wá gbogbo aṣọ tí ń bẹ lára ẹ̀ kò ju bí mẹ́ta lọ obìnrin yẹn wá lanu ẹ tí wá lanu yẹn lèmi wá ń wò òun sì mọ̀ pé ń wò òun òun jẹ́ wá àti pé subhanallah obìnrin sóbìnrin náà ló tún wá sí ìmọ̀ pẹ̀lú torí yìí o wàláì ẹni tóun sì ń lọ tiẹ̀ ní kò mọ̀ pé torí pé ó níbi tó ti ti ẹwẹ àwọn tó ti wọ̀ la lọ́dàkùn mọ́jà lórí ro mọ́tì wa lágàn náà o ẹwẹ àwọn tó ti wọ̀ la pátápátá fífà níbẹ̀ lára wọn ibi tán bá rí náà ti lè jẹun oúnjẹ tán dà síbẹ̀ láti jẹta wọ́n lè máa pọn la tí wọ́n tí wọ́n fura wọ́n ti ju ẹnìkan wà wọn bẹ́ẹ̀ náà lẹ́ni tí ò ti wà kísà tí ń hùwà tí ń hùwà bó ṣe ń wù tí ò ti ju ó níbi tẹ́sùwọ̀ náà láadé kò tí ì dé stage àwọn ti bí yẹn ni kò tí ì fọwọ́ bọ́ pọlọ yẹn ni ní agbọn ti pé bó ti fọ ọwọ́ bọ́kọlọ àwọn èèyàn kan ṣùgbọ́n pọlọ tiẹ̀ náà ronú pọ ọlọ́run bá máa rárá ní tí ò kọ́ máa inú ọ̀fà tó jẹ́ pé ọkàn máa dúdú ní ẹ bá gbé dọ́kítọ̀ mẹ́sùn dọ́kítọ̀ ó sọ pọ́kàn yẹn sound ó bì ó ṣiṣẹ́ dáadáa yìí ò lárùn ẹ̀ máa lọlé ọkàn yẹn ó sì ti bàjẹ́ nínú spiritually ó sì ti bàjẹ́ yóò ti dúdú tán pátápátá nítorí pé àdéhùn sọ fún wa látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ sọ́la pé fábù tẹ́sẹ̀ kan bá ti bàlẹ̀ tó wà bó ṣe hádànù pẹ̀lú táwọ́bà pẹ̀lú ṣíṣe sẹ́ẹ̀rẹ́ pẹ̀lú sísàkọ̀mẹ́ ibẹ̀ yẹn yóò dúdú lára ọkàn tọba tó sèmí yóò tún dúdú tọkàn ó tún dúdú rẹpẹtẹ táàyè ò sí ní tí àyè ò ní sí rárá mọ́ fún tọ́lọ́ ẹ dákun sáwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí eléyìí ò lè sin lọ́wọ́ ń bọ eléyìí ò lè sin lọ́wọ́ bá mọ́ nínú àwọn onítọ̀ríkọ̀ torítọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ tó ń dálẹ̀ ni tọ́fi ń takò súnà nàbí sọlọ́lọ́ sàlọ́sọ́là àmọ́ ní àti àlè sọ ìbáyé ló wà ìbáyé ò sì parẹ́ torí pé mi rí àwọn tó jẹ́ pé mo kọ́ dà mo kọ́ dà mo kọ́ dà téèyàn náà ń rò àwọn èèyàn náà ń rò tiwọn náà sí pé sáwọn eléyìí lè ṣe súnà mọ́ ọ̀tí ìmáàmù onísúnà ni wọ́n tán fi kó láyé padà ẹni tí ń sọ̀rọ̀ yẹn ó tún sọ wípé à ó ní ṣùgbọ́n òun rò pé bíi ti lágbájá ni torí òun ni òun ti di ẹni tó ń pè ní bàbá ní ìsìn pé bàbá ń bọ̀ àwọn ọmọ tó rè ló kù gan tí wọ́n ń ṣe gànàgànà kiri àwọn ti di bàbá àtàlẹ̀ kó gbà ó kàn sọ wípé sọ àmọ́tọ́lọ́ ń lè ṣe ó níbi tí àìgbọ́tọ́lọ́ ti wọrú ẹni bẹ́ẹ̀ lára dé kéèyàn tó lè máa rorú ẹ̀ sí bákan náà níta wa sọ ni pé kí ló wá lè fa ká máa dètè káwa máa wà á rọ lọ́hùn táwa dì sọ́kàn sí ká máa wá gbógun hijab ká sọ àwọn ọmọ ìhòòhò náà ni wọ́n máa rìn ẹ̀rí pé nǹkan yẹn ń contradict àwọn èèyàn ń sọ láwùjọ àwọn èèyàn ò fẹ́ á rí pé mùsùlùmí sọ pé a fẹ́ lo hijab wọ́n sọ pé rárá o àwọn ò gbà ká hijab nínú gbogbo tó jẹ́ ti ilé ẹ̀kọ́ táwọn mùsùlùmí dálẹ̀ tí wọ́n ń borí ń bẹ̀ ẹ̀sọ́ non-muslim iye òǹkà non-muslim tó wà ń bẹ̀ bó ti wù kẹ́ education yẹn sáǹdì tó sẹ́yìn pé àwọn èèyàn máa sọ pé ẹ̀ skul táwọn mùsùlùmí dálẹ̀ àbíní kan nǹkan nǹkan oríṣiríṣi bóyá wọn gbogbo ibi tó lùkọ́ gbòdù sí láyé àwọn muslim ti dá wọn àwọn wọn ti dá àwọn ilé ẹ̀kọ́ tó sáǹdì kọjá ń míì náà dálẹ̀ gan-an ẹ wá bá mi sọ iye non-muslim tó wà náà skul sí ẹ àwọn tó ń dálẹ̀ lágbo ilé ẹ̀fà àwọn ẹ̀fà eléyìí lẹ̀ náà ẹ má sọ wọn àwọn ńláńlá ńláńlá lábújá ni ní Kánò ni ní Jọ́ọ̀sì ni pẹpẹtọ ọba débẹ̀ láì ìwọ gan ó ti wà convince pé ah alhamdulillah ilé ẹ̀kọ́ lélẹ̀ sọ iye ẹni tí èsì mùsùlùmí tó wà ń bẹ torí pé wọn ò borí ọ̀kan ṣẹlẹ̀ níbi tó jẹ́ pé àwọn tí èsè mùsùlùmí gan ní gbé bẹ́ẹ̀ jù tí mo sì ṣiṣẹ́ ń bẹ̀ ọmọ jss one ẹ̀yọ̀ kan nínú ọmọ àwọn ọmọ fún yìí ó ti lé two thousand sìn nínú ọmọ bíi six hundred plus nígbà náà tẹ́ni wà ń bẹ̀ ọmọ jss one ẹ̀yọ̀ kan kò lo táàmù kan délẹ̀ tán ti mú lọ padà ọmọ dss one ẹyọ kan ni kì í ṣe muslim àwùjọ ọbẹ̀ sì ní àwọn tí ń gbé bẹ́ẹ̀ abẹ́lé sọ pé fifty fifty ni muslim àti non-muslim mọ́dà lani ẹni tó bá mọ̀ bẹ́ẹ̀ ẹ̀rì kan máa lu àwọn ibo wọn lu bẹ̀ pa bám fún business àtàwọn tí ń ṣe ibo náà àtàwọn oríṣiríṣi bẹ́ẹ̀ nópé wà haúsá wà tẹ bá ń sọ̀nkà àwọn tí ń gbé bẹ́ẹ̀ ẹ rí pé fifty fifty ló fẹ́ já sí tàbí kó jẹ́ kí wọ́n pọ̀ ju àwọn mùsùlùmí tó wà mẹ́lọ tó bá dọ̀rọ̀ di ẹ̀kọ́ àkídà tá à ń sọ yìí ó yí àwọn táwọn ti sọkàn yé wọn ọlọ́run kó jẹ́ kẹ́ni tí sí islam pàápàá ní islam ọlọ́run kó jẹ́ ó yé wa o ọlọ́run kó jẹ́ ó yé wa o hmm, allah akbar lẹ́yìn náà kì í ṣe pé orí islam lè wúwa o. orí ẹni tí ń ṣe islam yọbọyọbọ lè wúwà kílẹ̀ rí takafala allah subhanahu wa ta'ala bi hifzi hada din ọlọ́run ní inna nahnu zanna zikir wa inna ha la hafizun ọlọ́run ló ní islam ló ń islam táwọn ló dáàbòbò wọ́n tó ń ṣe méjì pẹ̀lú ọlọ́run ọlọ́run ti sọ fún wa nínú nǹkan tí ò ní yí padà mọ́ pé islam mo ń bẹ́ẹ̀ náà làlùkùránì kẹrin ẹ̀rí tó wà lórí eléyìí lọ́tọ̀ pé bàjẹ́ òní dé bá ta ni ó dáàbò bo ẹni tí ń ṣe islam ọlọ́bẹ yọ ta ni ó dáàbò bo àwọn tí ń rí ọ gẹ́gẹ́ bí mùsùlùmí wò tí wọn rẹ́jẹ̀ láti dáàbò bo láyé ọlọ́run ìwọ náà tó wá ń tàn yìí ta ni ó dáàbò bo àwọn tí ń rí ọgbọ́n wọn mọ́sálásí rẹ́jẹ̀ láti dáàbò bo ìwọ náà wọn tó wá ń tàn lọ́hùn ó tó wá ń ṣe bẹ́ẹ̀ tí ń tàn lọ́hùn tọ́lọ́hùn ọlọ́run ní àwọn èèyàn lá ìlàhà wùlà ìwàlà ìlàhà wùlà kò sí bí kò sí lọ́hùn. nígbà tí anabi wa sallallahu ta'ala alayhi wa sallam ti ń jíṣẹ́ ọlọ́run ọba ẹ wo iye ọ̀nà tí wọ́n fi gbógun tì í láti fẹ̀yìn ẹ̀wọ̀n lẹ̀ ọ̀làkàtàn kan lèyí ó tó ti wo nùrọ̀ lọ ìbí ọ̀fùwá èyí wọ́n fẹ́ fi atẹ́gùn ẹni wọn pa ìmọ́lẹ̀ ọlọ́run ọlọ́run ti mú náà yẹn ọlọ́run ló ń perfect ìmọ́lẹ̀ yẹn kò ní kú kò ní kú kódà báwọn ọ̀sẹ̀ bọ́ ni wọ́n kọ̀ jálẹ̀. anabi sallallahu ta'ala alayhi wa sallam wọ́n lè kúrò ní maka mọ́ni nígbà tí fìtínà kọ̀ kò kọ́ kò mọ̀ sá kò mọ̀ ẹ̀sìn kò mọ̀ ẹ̀sìn sá lọ fún ìgbógun ó mọ̀ dúró ṣinṣin mọ́ni kótó wá di pọ́nlọ́wọ́ bá yọ̀ǹda fún láti jáde sẹ́ńgbà tó jáde ẹni tí wọ́n ti zọ kiri ká ilé ẹ̀ tí wọ́n ti sẹ́ńdí ọ̀tá pa kàlífà Usman nìyẹn ọ̀dẹ́ aláwọ̀ tààrà nù àwọn ṣíyàn ló ti pa torí pé Abdullahi ọmọ sábà yìí tí a bá ń kà nípa ṣíyà kò sí bí ó ṣe yọ ọ̀rọ̀ Abdullahi ọmọ sábà yìí kìí ṣe orúkọ tí wọ́n ti jẹ́ ń gbà yẹn kìí ṣe pé bóyá wọ́n ń jẹ láti tẹ̀sìn ẹni tá a sọ yẹn Yahudi ni Júù ni Abdullahi yẹn kò tó kọ́ tẹ́ wọ́n lè jẹ́ stone wọ́n lè jẹ́ òkúta wọ́n lè jẹ́ atẹ́gùn kò sí tí wọ́n sọ̀rọ̀ àwọn náà ló jẹ́ ọmọ sábàyì ó wọnú Islam àmọ́ kìí láti ti Islam ṣùgbọ́n ó fẹ́ wọnú ọkàn àwọn èèyàn ó sì rí bẹ́ẹ̀ sí àwọn ìpìlẹ̀ shi'an ìpìlẹ̀ shi'an tọ̀ wọ́n wá rọ pé ọlọ́run ó sì lọ kí iye wọn tó sọ wọn ní tó wá wá rí bẹ́ẹ̀ àwọn sẹ̀ bẹ̀rẹ̀ sẹ́nu ọ̀ ó níye ọgọ́rùn-ún ràkúnmí náà gbé fún sòráká ọmọ kí lórúkọ ẹ̀mí ò rántí ẹ̀ ó ní pé ìwọ ni kí òun wá sí mọ́kà báwọ́ mi so lónìí gan-an ẹ̀wòye tọ́gọ́rùn-ún ràkúnmí lè wọ́ọ̀tì ní owó ní dọ́là àbí náírà nígbò tẹ́yọ̀ kan bá ń jẹ́ bí tẹ́yọ̀ kan bá ń jẹ́ bí bóyá two million bíkátọ̀ sọ pé báwo rẹ̀ o kò tẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀ kò lè jẹ́ báwo rẹ̀ ń ta o tí wọ́n wá ń sọ wípé ẹ̀bùn tí ò sì ní sí èméjì ń bẹ ni ṣùgbọ́n tó lójú ọ̀nà pátákó tiẹ̀ pátákó ẹ̀sìn tiẹ̀ náà wọlé òun náà tákìtì bí ọjọ́ tí wọ́n fẹ́ wú kábà ṣé erin gbórí kù ń bẹ́ẹ̀ nínú ààbò ọlọ́run bá subhanahu wa ta'ala anabi gba abẹ̀dé mọ̀dínà sallallahu ta'ala alayhi wa sallam wọ́n mọ̀ tán lọ mọ̀dínà gbogbo ẹ̀lẹ́ ti gbọ́rí gbogbo ẹ̀lẹ́ ti máa títí tíjọba ìsìlámù fi gbọ́ tó fi rinlẹ̀ ní mọ̀dínà tọ́lọ̀ ń dábọ̀ anabi sallallahu ta'ala alayhi wa sallam ṣé gbogbo tìyẹn tó wá mọ lórí bẹ́ẹ̀ ṣé kò tún wà kò tún transfer sórí àwọn sàhábà tóbi lórí àwọn tàbíyìn títí dòní tá à ń sọ yìí náà lágbọn tàkídà wọ́n gba abẹ wọlé wọ́n bá àdìọkàn àwọn èèyàn jẹ́ débi pé subhana subhanallah wọ́n ń ran àwọn tí ò lẹ́sìn wọ́n ran wọn wọ́n lọ́wọ́ ń gbówó fún wọn wọ́n sì fi wọ́n sípò wọ́n sì ń bi wọ́n léèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn islam tọlọ fẹ́ràn nábì sallallahu ta'ala sallam nítorí pé táwọn yẹn bá sọ ní gbogbo ayé gbọ́. àáfàá tí ń ṣe tún sọ tún náà ọ̀rọ̀ tẹ ojú mọ́sálásí ẹ̀ lọ ọ̀rọ̀ tẹ kò ju mọ́sálásí rẹ̀ lọ sẹ́ nínú mọ́sálásí ẹ̀ tó ti sọ̀rọ̀ ẹ gan ẹ̀yìn ọlọ́run bóyá nìkan ló yé bóyá àwọn tó kù yín mú sí ni tí ẹ sátàkú bẹ̀ mi táyé dé ọ̀rọ̀ súnà súnà ní kẹ́yìn ọmọ pariwo tì í bọ́tẹ́ ẹnìkan tó jọ́ sọ ọlọ́run wọn ti fi sípò tó wá pé tó bá sọ̀rọ̀ báyìí nàìjíríà ti gbọ́dé lẹ̀ lẹ́ẹ̀kan náà kí wọ́n tó gbọ́rọ̀ ẹ̀ káàkiri ayé kì í nàìjíríà nìkan ó kàn sọ pé according to bí aṣáájú ẹ̀sìn ní nàìjíríà ti wí aṣáájú ẹ̀sìn nù ẹ̀ tíjọba fẹ́ kó sọ̀rọ̀ tí mùsùlùmí olódodo kan wọ̀n síbẹ̀síbẹ̀ náà ọlọ́run iná ìsìlámù òkú bí wọ́n ti lò wọ́n tó agbọn tàkídànù asọkúsúbà níjọ́ òní a ní ìtẹ́pẹ̀ lọ́dún ìkè sọdún alẹ́ bọ ni kò yí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gan lẹ́tà sẹ́ni tí èsè muslim wàláì mo wà ní ìlú kan níjẹta wọ́n ṣe wọ́n ṣe wá àtìmbẹ́ ẹnìkan wá ńgbà tó wá tásìkò béèrè ẹnìkan wá sọ wípé nítorí rí ni o test message látọ̀dọ̀ aláàjì kan sálàjì kan ẹ̀jẹ̀ nǹkan síta kẹgbọ́ ìlú olùtọ̀ ń wí ló bá lórí àǹsẹ̀ aláàjì yẹn sọ wípé kódà ó dáa kọ aláàjì tó kọ mẹ́sẹ́jì ẹni tí wọ́n sẹ́ǹdì ẹ̀ sí ló wá sẹ́ǹdì ẹ̀ sóhun pé àbẹ́ ẹ̀rí tó ń rí látọ̀dọ̀ ní sáà pé ní mùsùlùmí ó ní mo kí ọ pẹ̀lú dédé àsìkò yìí lórúkọ ọlọ́run ọba wa olùgbàlà wa Jesus a sì kú ọdún yìí náà o ló bá fi parí ẹ̀ in the name of Jesus ló fi kí aláàjì ẹgbẹ́ ẹ̀ torí pé wọ́n wà ní december twenty five subhanallah wàlà hawla wàlà kúwàtà illa billah. ìgbà tó yẹn jẹ́ bẹ́ẹ̀ ògúnnágbòǹgbò kan nínú ẹni tó jẹ́ pé òun ò tí ìgbà Islam nàìjíríà mọ̀ ayé mọ̀ pásọ mf kúmúyì níbo ló ti ń sọ lórí náà deeper life òun wá sọ fún gbogbo nàìjíríà wípé ẹ bọ́ lẹ́mọ̀ ń ṣe yìí ẹ wo ten percent aláàjì kan sáláàjì kan kún yìí wá sọ pé ẹ bọ́ lẹ́ ń yìí eléyìí ra ìranù léléyìí ẹbọ ni ẹbọ ni èyí tẹ̀ ń ṣe ẹlẹ́bọ ni yìí ninu ní pọ́ǹsì nínú àpépà tó gbé ọ̀rọ̀ ẹ̀ pọ́ǹsì ni. the general superintendent of the Deeper Christian Life Ministry, Pastor M.F. Kumuyi, has described the annual celebration of Christmas as idolatrous and unscriptural. ó ní kò bá tíra kó ọlọ́run sọ tó jọ bẹ́ẹ̀ kalẹ̀ lẹ́sìn ìfẹ́ nìkan àwọn tó sá ẹ̀bì ẹ̀ tán pẹ̀lú ẹ̀ wọ́n pẹ̀lú ẹ̀ pé bó ti wí nǹkan lọ̀rọ̀ rí àwọn tó takò sí takò nù wọn. kò tí ìgbà síláàmù o kò ìgbà síláàmù o òun náà sí lójú ọ̀nà o gẹ́gẹ́ bí pásítọ̀ tá a máa júwe tó wà ní agbọn ti iléṣà tó náà máa ń lòdì sí àwọn nǹkan kan tí wọ́n pè lẹ́sìn tí kì í ṣẹ̀sìn ní pàápàá jùlọ ń bi ọ̀rọ̀ òsìkú àtàwọn àdádálẹ̀ gbogbo míì tóun náà sọ pé oníbídíà nìyí ẹ lẹ́sìn fóònù nọ́mbà mi ní ibi tí mò ń gbé ni ẹ wá bá mi ń bẹ̀. tó bá jẹ́ pé mùsùlùmí kan ló sọ mùsùlùmí ní ó takò pé ẹran ti yín òun lẹ́yìn tí ò sí ìgbà sílámù náà wà ń sọ yìí. ọlọ́run ló mọ iye fóònù kọ́ tí mo gbà ṣé ká jẹ oúnjẹ yẹn tí wọ́n bá gbé wá ní twenty five àbí ní twenty six àbí twenty ń pè mí pé ẹjọ́ ẹ fún mi lẹ́rìí mo wá rántí àdéhìsì méjì mo wá kà á fún un ìmọ̀ ń tọ̀ òun ìmọ̀ ní ọ kí n ṣe sùúrù náà òun ó sá bí kéwú ní kọ́ lẹ̀ ni o bó ń kọ́ níwèé o ní torí pé àáfàá kan bẹ ní mọ́sáàsì àwọn tí ń tako òun subhanallah àáfàá tó ké Kùránì wá ń ta kò pé kò sí tó burú bẹ́ẹ̀ nígbà tó ti yí àwọn mùsùlùmí tó fẹ́ sí náà àáfàá ní sẹ̀sẹ̀ wọn ń wá ẹ̀rí fún ló ń pè ń fẹ́ kàdíìsì yẹn fún ọlọ́run ni a máa jẹun tó mọ́ oúnjẹ ọdún ẹ̀bọ kì í ṣe oúnjẹ tó mọ́ kì í ṣe oúnjẹ tó mọ́ ìgbà tẹ́ ẹ bá jẹun wọn míì tí kì í ṣe oúnjẹ ẹ̀bọ àwọn ọmọ yìí lẹ́yìn ẹ̀ ń mọ̀ pé sídọ̀tẹ̀ mọ tẹ́ǹsì oúnjẹ ẹ̀kọ́ mọ àwọn àtìyàwó ẹ̀yin náà lẹ́sẹ̀ kọ́kọ́ béèrè ẹ̀yin gan lẹ́ kọ́kọ́ béèrè wọ́n sì àwọn bí kan jóò ní ìmúlẹ̀ àìmí ò lè dúró jẹun o mínírà ní ẹgbẹ́ mi mo ti gba kánkò mo lọ nígbà tí ìsọdún ẹbọ wọn ti ṣe tẹ́yìn ọ̀bá ńlá dì lọ́kàn tẹ́ ẹ̀ dúró déédéé ẹ̀ lè present Islam ọ̀tọ̀ ní báwọn èèyàn rò pé Islam tẹ̀sí sáà ní nǹkan mi ìta wá ṣe láyé ju pé ọlọ́run dá wa pé ká wá ṣe òun lọ ṣé bá a ti máa ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ iná ni tó fi yí ẹni tó lọ́lọ́run sí ọ̀la ìpè ṣe bẹ́ẹ̀ o Islam gangan ni wọ́n fẹ́ kí mùsùlùmí present fáwọn èèyàn tá a jọ ń gbé àwùjọ ará ilé wa ará àdúgbò wa àwọn tá a jọ ń kẹ́kọ̀ọ́ tí èèyàn ó sì ṣe látara pé ó wà lọ́kàn tó wà lọ́kàn yẹn ẹnìkan béèrè béèrè kan níbi ìdánilẹ́kọ̀ọ́ yẹn nípa wípé àwọn èèyàn wípé irọ́ lọ́pọ̀lọpọ̀ fi ń gbáyé ní ìsìn pọ̀tí ńgbà táwọn wa jẹ́ mùsùlùmí tó pé téèyàn ò bá sì máa ṣe bí wọ́n ti ń ṣe àbí nǹkan mi tó yẹ pé tọ̀yìn tẹ̀ ní máa kọ̀ndíṣàn ẹ̀yìn kọ̀ndíṣàn téèyàn ó tẹ̀ fẹ́rẹ̀ sí. ṣé ìjọba tí ẹni ẹ̀ ń parọ́ lábẹ́ wọn ìdísòun náà ló ní máa parọ́ òun náà lóun ò fẹ́ lówì wọn bá máa parọ́ wọn bá máa jalè wọn bá máa ṣe gbogbo ẹ̀ ṣé báwọn náà láwọn òfẹ́ ni wọ́n wí ṣébi tó wà lórí àfẹ́ nìyẹn mèrègédíà kan níbi tọ́rọ̀ yẹn jó tọ́ sí èmi pẹ̀lú ẹnìkan ló ní lọ bá mo fẹ́ ṣe ìmọ̀mọ́ àwọn sójà ń gbà yẹn ó ti pẹ́ sí ìsìn ó ti pẹ́ pọ̀ ẹnìkan wá ní lọ bá pé ó lè nípa tó kùn wá lọ sí ministry of defence làbújá àwọn ń bí mi láwọn béèrè pé kìnnìkan ilé nǹkan mo ní báyìí ní eléyìí kò sí eléyìí wà eléyìí wà ó ní na everything you dey talk through mr man everything you dey talk through ah what's wrong with you ó wá yà mí lẹ́nu ta èmi sá ń sòótọ́ ni bí tí wọ́n sọ pé ọlọ mo ti mo ti níyàwó mélòó mo ní báyìí ni ọmọ ń kọ́ báyìí ni kí n kọ́ kò sí eléyìí kọ́ ń bẹ ah, wàláì ó ní ọmọ òun gan ọlọ́run wà nǹkan ní ìsìn ó ní ó sì ní tán sílẹ̀ ọmọ yẹn ti wá lé lóṣù mẹ́ta ọdún tán sílẹ̀ wá bó ṣe panabíìtì ẹ̀ tí ó fi mọ̀ pé kò tí ì kọjá ayé ọdún lóhùn gan fúnra ara ọdún bọ́tí ìjọba ògbéyàn kan lẹ̀ pé irọ́ ni ẹ máa pa wọn sọ pé ẹ máa pààyàn wọn ni ẹ máa jalè ìwọ náà sọ pé mùsùlùmí nìwọ eléyìí kì í sowó wa eléyìí kì í ṣẹ̀tọ́ wa eléyìí bọ́dọ̀ ti fẹ́ ká ṣe nì téèyàn ò bá jarú ogun bẹ́ẹ̀ ló làwùjọ ṣe tòrò àwọn àwùjọ míì wà àwọn tí èsè mùsùlùmí wọn ń resign subhanallah wàlà haúlà wàlà kúwọ́ta ìlà bìlà wọ́n fẹ́ lò wọ́n fábò sí àwọn èèyàn sọ pé àná ẹ yọ̀dá wọn ẹ máa dá wọn fúnra yín tá a sì ń gbọ́rú àwọn ròyìn bẹ́ẹ̀ káàkiri àgbáńlá ayé bóun mùsùlùmí ti wá sílẹ̀ ló fòkò tó kù láyé náà rí tó sọ fún un irú ìsìláàmù bẹ́ẹ̀ lòun fẹ́ mú lọ́dọ̀ ọlọ́run yóò wá dọ́dọ̀ ọlọ́run yóò máa sọ pé tó ẹbí tá a bára wa kódà kìí ṣe ibi tó ṣe é gbé kìí ṣe ibi tọ́rọ̀ ṣe é sọ ẹ mẹ́rin eléyìí wa ìtọ́lọ̀ sọ ni pé tí wọ́n bá bára tẹ́lẹ̀ kan tí ọlọ́run tí ò ní rí mi sí ń bẹ̀ súnmọ́ bò mí ẹ̀rí eléyẹn ló wà kì í sẹ̀rí pé bí bá ti bàjẹ́ kẹ́yìn náà bàjẹ́ nítorí wà náà àdìsí nìyẹn ipe wà látàkùnú ìmá má ṣe bó ṣe gbà nìyẹn o bí nàìjíríà ṣe gbà nìyẹn o wọ́n ní má bá wọn ṣì yẹn o má wọn sọ pé bó ṣe gbà nìyẹn o ìní àṣàlẹ̀ náà tù pé àti má tán bá ṣe dáadáa àbòyá àjọṣe náà ni wọ́n yẹn ní àṣàrò àṣàtù tá bá bẹ̀rẹ̀ aburú àjọṣe náà nìkan tí ta fẹ́ ṣe mọ́dà wo irú ìsìlámù bẹ́ẹ̀ yẹn mú dọ́dọ̀ kéèyàn ó tí wọ́n bá sọ pé mùsùlùmí gbógun ti nǹkan kan láwùjọ ìbàjẹ́ lọ̀gán tó yẹ ká gbógun ti ká gbógun ti jù àwa pọ̀ ló ń kà tó lè fún aláǹfààní àti ṣe bẹ́ẹ̀ kì í ṣe gbógun ti ìdà ẹni àwọn kan pera wọn ní human rights human kinní kan kinní kan oríṣiríṣi àwọn orúkọ tán pera wọn tó jẹ́ pé irọ́ kù níbẹ̀ lábẹ́ àwọn kan pera wọn ní EFCC àwọn ń díìlì pa àwọn náà àwọn tó bá kówó owó tí wọ́n ti kó owó tí wọ́n ti dìklẹ́ àyíká àwọn èèyàn kó tí èyí ṣe owó tó tọ́ kí wọ́n ná ó mi ìmọye bọ́tì ìmọye ọdún tá a lè fi bọ́jẹ̀tì fún nàìjíríà ní èrí gbé kalẹ̀ dáadáa kò jẹ́ kẹ́ gbọ́ mi yé owó tí wọ́n ti dìklẹ́ àpé lágbájá kó eléyìí tàmọ̀dó kó eléyìí tí wọ́n ní àwọn ó gbà tí wọ́n bá ti gbà á ìmọye ọdún tá a lè sọ pé owó yẹn gan tó ṣe bọ́jẹ̀tì nàìjíríà láì jẹ́ pé apawó mi sí òun náà là nínà yìí o efcc wọ́n ti wọ́n ti tàn wọ́n ti àmọ́ wọn ò lè tàyàn dọ́rùn àwọn gán mọ̀ pẹ́lẹ́ tàn làwọn látòkè délẹ̀ láti sàlẹ̀ dókè wọ́n mọ̀ pé àwọn ò gbèrò oríire àti tí wọ́n bá yí padà sí dáadáa. èyí tí wọ́n ní ọkọ lọ wọ́n gbà èyí tó wà lẹ́nu náà wọ́n tún papọ̀ mọ́ kò jẹ́ kí ìlú ó ní irú ti àwọn irú tọ̀fà tó ṣẹlẹ̀ ẹ́ bí ṣẹlẹ̀ ta ló mọ̀ ní ìgbó tó ń bọ̀ ta ló mọ ìlò mí ìrú ẹ̀dùn tó ń bọ̀ tí wọ́n bí ọlọ́pàá dáa láti kojú àwọn yẹn tí wọ́n bí sójà dáa láti kojú wọn iṣu ti Boko Haram la yẹn tí Boko Haram bá wọ báràkì lọ tó lọ gba machine gun lọ́wọ́ àmì àwọn ó yẹ ká bẹ̀rù ọ náà nínú ìtàn tó ti kọjá lọ táwọn àríkàrí àwọn èèyàn nígbà tí fìtínà dojú ẹ̀ wọ́n sinra wọn sínú sàárè for days tó lé ní oṣù kan kì í ṣe pé wọ́n ti kú òkú wà lẹ́ rẹpẹtẹ àwọn tí ò tí kú sì gbẹ́ sáré wọ́n sì sinra wọn nígbà tí wọ́n yọrí síta sí wọ́n kó padà ni torí òórùn àwọn tó wà nílẹ̀ òde fàṣímú àti kéèyàn gbẹ́mìí mi. mi wọ́n padà dògbò náà ni ọlọ́run ní wàlẹ̀ pété tó àṣáájú òmìnira kọ́tìlì fìtínà ó lágbára ó sì burú ju kẹ́yìn ó bọ́ lọ. ntí máa fà á òun ni kó mọ̀ tẹ́sìn kò wá tẹ́sìn àti Islam. òun lópin téèyàn ó sọ téèyàn ó tẹ̀lé pé àìmọ̀jà báyìí ọlọ́run fẹ́ o ìtọ́lọ́run bá fẹ́ nìyó o ìwọ ẹnìkan lé ẹ̀mọ̀jà tẹ̀rẹ̀ o ẹja fún o alágbájá ò mọ̀ pé òun ní kíní ẹja ké sí o wàláì àti ẹni tó bá gbọ́ sínú ànábì inú mọ̀ bẹ́ẹ̀. náà làwọn àgùntàn àtàwọn ewúrẹ́ àtàwọn adìẹ ti ń wa àti ìlú tí ò sun inú ilé bàbá wọn mọ́ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ gbẹ̀tọ́ wọn ẹbí wọn léèrè bóyá ń gbàdá wọn lọ sí bóyá àwọn èyí lórí London àti Amẹ́ríkà bóyá báwọn tí alágbèrè ti rìn káàkiri títì nù díẹ̀ nínú ètò Islam ó nìyẹn bẹ́ẹ̀ náà ilẹ̀ lárúbáwá ta ló ń lọ tó wáá rí alágànná kan tí ń wà kí sàkiri títì bíi ti Nàìjíríà yìí ẹni tó wọ agbádá ẹ̀ tó lọ sọ́fíìsì ẹ̀ ó rẹ́kọ̀ọ́ gbà náà ẹni tó ṣiṣẹ́ fúnjọba ó rẹ́kọ̀ọ́ gbà náà kátó wá sọ ẹni tí wọn ò tiẹ̀ lákàtì nínú Islam irú àwọn èèyàn ẹbí ọ̀rẹ́ tí dáràn àwọn ẹbí tí ẹni yẹn jáde lé wọn àwọn ni wọ́n dáràn àwọn ni wọ́n dáràn bí ìgbà tọmọdé dáràn ni bí ìgbà tẹwúrẹ́ jẹko ni bí tí màálù jẹko ni máa ń fọ àrùn mọ́bílì kìtàbí mi ṣe nígbà táwọn tí èsè mùsùlùmí bá ń gbógun tẹ bọ tí mùsùlùmí máa ń sọ pé àrà tí ń ti tí ń ti le ju alákatá títí ní kí ló kàn yín pa ohun tí wọ́n ń ṣe òun ní ìwé ìròyìn ni òun náà mọ̀ pé tóun bá sọ̀rọ̀ nínú prestige tóun ní lágbọ́nbi tó wà ó mọ̀ pé ọ̀rọ̀ yóò kárí gbogbo ayé ọ̀tọ̀ ní kí ẹ̀ ń sẹ̀ pé press report pé mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ wá gbé ó mọ̀ pọ̀ sọ pẹ̀lú akẹ́ ọkàn pé tóun rí lòun sọ yẹn pé ẹlẹ́bọ ni ẹjẹ́ agbìyànjú àti dúró dé ó ní bùkátà sí bẹ́ẹ̀ lọ kí o sì lọ máa gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ òdodo àwọn èèyàn ń bẹ nínú Islam tó jẹ́ pé pàápàá jùlọ alálàfàdé ẹbọ ọlọ́pọ̀jù náà nígbà tí ń lọ ayé ẹbọ sam tí ò sí èméjì ń bẹ. wọ́n sọ fún pé àwọn wà sí ní débi wà sí ilé ọ̀kan sọ fún ọ̀kan sọ ní àjọ wà ní àjọ kéwú ní àsìkò kan náà ní 1991 ẹwọ̀gbà gbà sísìn 1991 ó lóun ní sinmi mímọ wá àṣírí mímọ wẹ́bọnù tábà ti sọ bẹ́ẹ̀ fún yín àbí wọ́n fi ròyìn bàbá kan wọ́n ń sọ bó ṣe gbópọn nínú ẹbọ ti fún yín nù olóhùn ní yẹ òun ní gbò títí tó wọ́n fi wọlé ńjọ́ kan láti ta tó wọ́n sọ pé láńtà kọjá síbi mo fẹ́ tanná sí ọ bó ṣe wí gan-an nù pé òun ò sẹ́ni dára òun láàmú pé òun sẹ́ẹ̀fẹ́ mú tanná lọ bí sí láńtà wa. wọn ò sì yẹ wọn ò gbò kódà náà ẹ wá wo kí sèṣì àwọn èèyàn tẹ̀ ń gbọ́ tí ẹ̀ ń pè láàpá ó kọjá ju táìmù barista àti kọ̀lẹ́tì lọ níbi ṣé wáàsí ni àfáàfẹ́ ṣe ni àbí èébú àtàwọn ọ̀rọ̀ pálapàla ká tó wá sọ ọ̀rọ̀ àṣírí àṣírí àṣírí ọ̀rọ̀ ẹbọ nínú kíṣẹ́ẹ̀tì gbogbo ayé gbọ́ máa lọ bí ìyàwó ọ̀rọ̀ ẹbọ ni níbi ìkómọ ọ̀rọ̀ ẹbọ ni ọ̀rọ̀ ṣírkù ni èyí tí ọba ti sọ yẹn ló jẹ́ àsọgbọnú ọ̀rọ̀ míì nípasẹ̀ ìdí eléyà ń bí ọlọ́run bá subhanahu wa ta'ala kó fún wa ní akin ọkàn tá a fi máa sìn ọlọ́run tá a ti máa sìn ọlọ́run tá a ti gbọ́rọ̀ ọlọ́run bá lágbọ̀ọ́yé òye tá a ti gbọ́ lágbọ̀ọ́yé àtàkìn àti gbóyà tá a fi sìn lọ́run táyìn ó tẹ́yìn ó fi dá ìsìláàmù mọ̀ látàrí tá a bá pè ní mùsùlùmí òdodo. ìǹtọ́ abáròpó kéré ń bẹ́ẹ̀ àbó tóbi tó bá ti lẹ́rìí islam ní gbogbo ẹ̀ ìtàbárò pò kéré ń bẹ̀ àbó tóbi tó bá jẹ́ pé kì í sára ẹ̀sìn ọ̀la ìkì sára ẹni tó bá ṣe ó yàpọ̀ ọlọ́run bá ní ọlọ́run kọ́mọ́dé yìí tó wà lẹ́yìn àtàlẹ́ kíámọ̀ wa akólú mọ́tà sùnàwọn mùsàkúrọ̀ tààlà lè wà ìnáwó wà اللهم والمسلمين الشرك والمشركين ودمر اللهم اهلك يهود والنصارى وخلفائهم وانصارهم ضد الاسلام والمسلمين في هذه الديار وهذه البلاد وديار المسلمين خاطبة بعزتك يا عزيز وجبروتك يا جبار انك على كل شيء قدير اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون قوموا إلى صلاتكم غفر الله لي ولكم